السلام على من لا النبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول نفهم الله سبحانه وتعالى أباتي يتنسيني رانو láti tún mọ́ pàdé ní àárọ̀ tí èní tí í ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá nínú oṣù Ramadan oṣù ìjírà nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam tó di 1441 abdullahi ọba kọmọsàláì máa jẹ́ kí òjò kẹrẹ ọmọ rẹ̀ lórí wa lọ títí láíláí kọlọ́run kó sì sàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin kùlùkùlọ́ fún ètò yín ètò wa àtúnbí ọlọ́run nínú àánú rẹ̀ náà ọlọ́run mọ́sàlẹ̀ ìbá san inú ẹ̀san olóore ọlọ́run bá ní fi ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà sí iṣẹ́ ìṣe lẹ́yìn eléyìí dákùn ìkéde kan ni a ní fún wa ní àná nígbàtí à ń lọ sí ìlú tiwa padà ìgbàtà dé orítẹ ọ̀nà Ṣakí níbẹ̀ òun abá alùkùránì kan tó jẹ́ àwọn onísìpù yẹn ní ẹ̀bá ọ̀nà so ó kọ tí ń bẹ mẹ́ òun náà ni Basira Muhammad al ó kọ̀ ni a bá níbẹ̀ bí àwọn ẹni tí ó ti yìí ó béèrè àwọn tí wọ́n ń darí ètò pẹ̀lú àánú ọlọ́run yóò gba alùkùránì rẹ̀ padà kọ́lọ̀n kó sànú ẹnìkọ̀ọ̀kan wa lẹ́yìn wá gbà náà àkòlọ́rọ̀ wa lóòrọ̀ tèní lè tí a tún fẹ́ kí a jọ mọ ìrìnlẹ́wò kí a tún jẹ́ kí a jọ gbọ́ òun náà ni wọ́n ta pè ní alẹ́ àwá ni àwọn òǹdènà àlìjánà fún àwọn obìnrin àwọn tó lè ṣokùnfà kí àlìjánà déwọ̀ láti nígbàtí a bá ń tẹ̀síwájú a padà mọ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n ìbéèrè alákọ̀ọ́kọ́ eléyìí tí a ní fún olùbánisọ̀rọ̀ wa tí a fẹ́ kí wọ́n bá ní yànnàná lórí àkórí ọ̀rọ̀ yìí òun náà ni pé kí làwọn òǹdènà àlìjẹ́nà fún àwọn obìnrin àti ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí wọn òun náà mọ̀ bá ní sàlàyé bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ألا أم صل عليه وعلى آله وصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد وأقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Aki gbogbo olùtẹ́tí sí ìkànnì yìí, ọlọ́run kí ọmọ bá lè iṣẹ́ ìjẹ́ bákanáà ìsìláàmù ara ẹnìkọ̀ọ̀kan wa tí ó jẹ́ pé òun ni ó jẹ́ ká níkà kún fẹ́sìn, fi ń ná owó, táà ara bákan náà tá ń fi àkókò wálẹ̀ láti gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run kí ó ṣe lílò rẹ̀ nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa àkórí ìbánisọ̀rọ̀ tí a mọ̀ gbéra wa ní ń bẹ̀ gẹ́gẹ́ bí fadilatul imam abu fatima bí wọ́n ti sàlàyé fún wa òun náà ni ohun tí wọ́n pè ní àwáhíkú tẹ́mùnà olmarha min aljanna aw min dukhul aljanna òun náà ni àwọn òǹdènà àwọn àkọ́báàt tí mọ́ sẹ́nà aljanna fóbìnrin àrípẹ́yìn ìyá wa a ń ṣiṣẹ́ tó pọ̀ pàápàá jùlọ lákòókò tá ń bẹ̀m̀bẹ̀ yìí nínú Ramadan iná ojúmọmọ láti iṣẹ́ ni obìnrin ṣiṣẹ́ tó pọ̀ lára ọkọ ká tó sẹ̀ sọ pé lára ọmọ èyí tá a pè ní ọkọ àbí pè ní iṣẹ́ ọmọ gbogbo ẹ̀ pátá báwo ni ní wọmi torí pé Yorùbá nínú ọ̀rọ̀ wọn wà mọ̀ sọ́ngbà mí pé iṣó gíngín táwọn wò báyìí wọ́n ní ó lè bàdíjẹ́ ni pé bákan náà ni pé igi gogoro wọ́n pé mọ́gun mi lójú òkèrè láti lọ́gun rẹ̀ so báwo ni àwọn ọsẹ́ wà yìí ni òṣè wá ní di òtúbá ń tẹ́ tọ́wá jẹ́ pé àwa tá a ṣe wàhálà báyìí adánẹ̀sà àrífọ́kọ à ń kírun à ń gbáwẹ̀ à ń ṣe gbogbo àwọn ọsẹ́ oríṣiríṣi ìjọ́ta àríjẹ ìjọ́ta àríjẹ a sì faradà

tí máa kọ dínà fáwọn obìnrin tá a lè pè ní ohun tí àwọn eléyìnbó táwọn lè pé ohun tá a mọ́ pè ní deterrence àwọn nǹkan tí ó lè prevent women folk from entering aljanna náà àwọn nǹkan eléyìí tá a fẹ́ mẹ́nubà kìí sèmi ni mo fẹ́ sọ bí ọ̀jẹ́ pẹ́ntọ́lọ̀ rán sí wa tó lóore jù mí lọ ó lóore jù wọ́n náà tó fẹ́ mọ́ gbọ́ wa lọ ìtọ́sọ́nà rẹ̀ òun ni tọ́sọ́nà tí mùsùlùmí gbọ́dọ̀ bùkátà tó ìjẹ́ pé ìyapa ọ̀nà rẹ̀ ó ń túmọ̀ pé èyàn ń forí rẹ̀ èyàn èyàn fi ń ṣeré àtèmi àtiwọ́ àwọn tó ya fún wa àwọn tó jẹ́ ìyàwó fún wa àwọn tó jẹ́ ọmọ fún wa àwọn àbúrò wa àwọn ẹ̀gbọ́n wa gbogbo ipátá lápapọ̀ àtàwọn náà tá a jọ sallallahu alaihi wasallam ọ̀dọ̀ ànẹ́bì náà láti rí tọ́ka ákàmù nǹkan méjì nínú àwọn tán nẹ́bì lé kalẹ̀ àti ohun tán nẹ́bì rí sallallahu alaihi wasallam ṣùgbọ́n kákọ́ gbaná al-Qur'an al-Qur'an ti jẹ́ yé wa ipé ìbálò láàrin ara wa táwọn bára wa gbé gẹ́gẹ́ bí lọ́kọ láya bàbá sọ́mọ ẹ̀gbọ́n sábúrò lọ́kùnrin sóbìnrin abọ̀dọ̀ jẹ́ ọdán tó ìjẹ́ pé àwátá àjọkọ abọ̀dọ̀ bá yín lò dáadáa ó ní wa ashiru ọlọ́run ni gbogbo ohun tẹ́yìn náà mọ̀ pé dáadáa nínú àṣà yín àti inú ẹ̀sìn ẹ fi báwọn obìnrin lò ẹ bá wọn lò dáadáa bákan náà ọwá nítọ́ wọ́lá oúnjẹ mẹ́tìlúmá aléhìn nàbíl ma'aruf ẹ̀yin náà rohun tàà sọ pé àwọn ọkọ yín jẹ yín ń bẹ lórí ẹ̀yin náà kẹ́yìn bọ́yọ̀ ọmọ wa àbáyá wa àbẹ́gbọ́n wa ẹ̀gbọ́n ìyá wa àbúrò ìyá wa gbogbo ń tọ́rọ kíká olóbìnrin àti ń tọ́rọ kíká ìná ẹ̀lọ́kùnrin ọlọ́nkóso gbogbo alẹ́ ní aljanna lẹ́yìn eléyìí báyìí tàbá padà sínú àdísì tọ́lálàáfíà lọ́dọ̀ sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá sọ pé a ní mú kan wá nínú ọgbọ́n orí wa bí ó jẹ́ pé ẹni sallallahu alaihi wasallam ọ̀rọ̀ rẹ̀ láàjọ wò àtẹ̀mí àtẹ̀yìn ó sì dá mi lójú púpọ̀ sẹ́ni tí ó kọ́ ọ̀rọ̀ annabi tí ó pẹnu annabi rún sallallahu alaihi wasallam salawatu rabbi wasalamu alaihi wa ala alihi wa sahabihi ọlọ́n bá mú kẹrẹ àti gẹrẹ alékún rẹ̀ tún bá sífà annabi sallallahu alaihi wasallam nǹkan méjì táwà gbéyẹ̀wò nínú ọ̀rọ̀ annabi náà ni pé níhun tẹ́mi rí tí mo sì kà tó yé mi nọ́rọ̀ annabi ni pé méjì kan ń bẹ tí mọ́ ba gbogbo ìfarajì wa ìfarasíṣẹ́ wa yálà lórí ọmọ àbílára ọkọ tó lè bàá jẹ́ tó jẹ́ pé yọ́ wà dínà àlìjẹ́nà fún yàn inú kọ́sọ́ ní dẹni tí ọkọ̀ wọ nẹ́kó tó wà lìjẹ́nà torí pé ohun tó rìnlẹ̀ nípa ẹni tó bá ti jẹ́ mùsùlùmí kò ní gbére nínú iná ṣùgbọ́n kò yẹ wá kọ́kọ́ wọ nẹ́ká tó wà lìjẹ́nà aláwọ̀kọ́ mbẹ̀ níta ń pè ní aláàna èpè ṣíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ohun tá ń pè ní ni ìsàìmóore yálà sọ́kọ ẹni ṣùgbọ́n tá ń pè ayàtà tó kó wà áṣìrú ọ̀nà bil ma'ruf wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo àwọn tá ń bá gbé yàtọ̀ sọ́kọ wa náà bẹ́yàlẹ̀ ẹ̀gbọ́n wa bá wa láwọ̀táwọ̀ obìnrin bá ń bá gbé àbáwọn tá ń jọ ń tajà tẹ́kún náwọ̀ dáadáa sí wa méjèèjì èpè ṣíṣẹ́ àti ìsàìmóore sí àwọn ọkọ wa níbàtí ìsègbè wá lọ̀gá eléyìí ń bẹ́nu tí mọ́dínà aljanna fóbìnrin báwo láwọ́ ṣe wá yé wa torí ìpéjọ́ta nẹ́bí ń sọ̀rọ̀ yìí àwọn obìnrin ọ̀dákẹ́ wọn ò fi àlìjẹ́nà wọn wọn ò fi ta yẹ́ríyẹ́rí pé ah, ọ̀kàn wá ọ̀nsọ̀ tiẹ̀ torí pé láwùjọ lè níbà ṣe ń sọ yìí àbáàbá mi náà ní ń sọ àbẹ́lùmí ń gbọ́ yọmọ pé ah, àwọn ọkùnrin wo àlìjẹ́nà báwo ọlọ́run lọ́mọ ẹni bẹ́ẹ̀ ni ọlọ́run wasallam ẹni tí ó sàlàyé fún wa ẹni tó jẹ́ pé òun ní bàbá òun ló dáa jù lọ́kọ òun ló dáa jù lọ́mọ ọnú ẹbí kan bákan náà òun ló dáa jù lólùbágbé ọwá ń tọ́wà náà sọ́nà ẹ̀bá ọlá àti sí tàbí wà jẹ́nà tàbí ní wọná ọ̀rọ̀ eléyìí afáwa ibùn abbas radiyallahu anhu àwọn wọ́n gbà wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́lá annabi lọ́jọ́ kan annabi sọ pé huritu náàrọ̀ annabi nígbàtí wọ́n wọnú náà fa'íza aksaru ahliha annisa anábíwá nígbàtí wọ́n rí wọ́n rí pé ọ̀pọ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn tó pọ̀ ń bẹ pàṣẹ́ntì tó pọ̀ ń bẹ àwọn obìnrin ni ọ̀rọ̀ ilé yìí arínú àwọn onímọ̀ tí wọ́n ní yàtọ̀ sí pé èpè ṣíṣẹ́ àtàìmórí àìfíṣẹ́ yìí ni

kódà àfáwà alìhìmáàmù Bukhari gbàtàwọn ó gbé ọ̀rọ̀ yìí wá wọ́n wá jí ó yé wa pé kúfùrù ń dúnà kúfùrù wọ́n ní ìkèfèrí tó kéré sí ìṣekèfèrí tí mọ́ gbé ní kò nínú Islam iná ẹni ọ̀rọ̀ ilé yìí eléyìí túmọ̀ pé yóò túmọ̀ jẹ́ àwọn tó máa ń pẹ́ nìkan ti di kèfèrí á béèrè pé irú èwo ni ṣé kèfèrí alábọ́ ńlá ni àbí alábọ́ kékeré ó túmọ̀ pé àtẹ̀mí àtiwọ́ ọ̀kẹ́ òkèrè nínú jẹ́kẹfẹ̀rí ọlọ́mọdé ajì sọ́fin ọ̀kẹ́kẹ́ mẹ́ àwọn ìyá wa tí wọ́n ń bẹ níjọ́ náà lọ́wọ́ àwọn obìnrin tí wọ́n bẹ pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n wá ní ya Rasulullah wọ́n ní àpèwọ̀ òjíṣẹ́ ọlọ́run àwọn tí mẹ́mẹ́ láwọn sọ̀hábà náà ní àpèwọ̀ òjíṣẹ́ ọlọ́run ayẹ̀kfúrùnà billah ṣé wọ́n ń ṣe kèfèrí sọ́lọ́run ní kèfèrí pé wọ́n ti kó nú ànábì wá ní ohun tí mo gbà lérò tí ń sàlàyé tí mo fi láwọn obìnrin àwọn ọlọ́run fi hàn mí tọ́pọ̀ nínú iná látara nǹkan méjì iná ẹni ànábì ní yakfurnal asiro ànábì ní wọn a mọ́ sàìmóore sáwọn ọkọ wọn gbogbo yóò tún wọ́n lè ṣe wọn ò ní fi yìn wọ́n bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n bá wọn gbónà lóbìnrin ẹgbẹ́ wọn tó bá ṣe wọ́n lóore wọn ò ní yìn wọ́n lálàyé tó dọ́gba àbáwọn tó já wọn tí ń bá wọn gbé àwọn tí wọ́n jọ ń bẹ ládùúgbò àwọn tí wọ́n jọ ń bẹ ń lù pé ọ̀pọ̀ lára wọn wọ́n èé fi oore yìn olóore wọ́n èé mọ́re bákanáà wọ́n yẹ fúrnal ìsáànà dáadáa táwọn ọni dáadáa bá túnṣe sí wọn náà wọ́n èé fi yìn wọ́n tí ń túnmọ̀ àwọn àlàyé àti múwánú alákọ̀ọ́kọ́ yìí Ànábì wa ní kódà wọ́lẹ̀ àṣáǹtà ilẹ̀ ìdáhùn Ànábì kódà tó bá ṣe dáadáa sí ọ̀kan nínú wọn pé ó ṣe dáadáa sí dáhàrà tẹ́kẹ́ gbogbo ayé for a complete a year ló fi ṣe dáadáa sí agbègbè àtẹ́lò anábì ni thumma idha rahat minka shay'an anábì tó bá rí nǹkan yọ̀ kan tó ṣe tó bá alẹ́ mi jẹ́ anábì ni kọ́ọ̀lẹ̀t tí ó jẹ́ lẹ́nu rẹ̀ ni pé ma rahaytu minka khayran qad anábì ni yóò sọ pé ìrore kankan lára rẹ̀ rí salawatu rabbi wa salamuhu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabi wa sallim anábì yóò kó òrore báwo láti sèfù àwọn obìnrin wa níbi iná tó fi jẹ́ pé bá ṣìṣẹ́ ọba ti ẹ̀tọ̀dọ̀ wa wá torí pé ń túnmọ̀ pé ajẹ́kọ̀wà náà la fà á la kó bá wọn tó pé àìdá ta bá ṣe lọ́jọ́ kan yóò jẹ́ kún gbàgbé gbogbo rẹ̀ tí gbólóhùn yóò fi jáde lẹ́nu wọn àdíṣe yìí tààkà yìí àfáwà Muslim wọ́n gbé jáde nínú tíra wọn ṣùgbọ́n àdíṣì yìí ò déédé wáyé gẹ́bí Yorùbá náà ti mọ́ sọ pé ẹ̀sẹ́ kìí déédé sẹ́ imọ́nì kankan òun lọ bá ikun wá gẹ́gẹ́ bí alukùránì ṣe máa ń ní sábàbù nùsùl pé àwọn etymology tó bí tí àyà ti sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni asbabul wurud máa bẹ fún àwọn ahadith annabi sallallahu wasallam àwọn ọ̀sẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ pé àyẹ̀wò lànẹ́bì ti sọ kí lọ́sẹ̀lẹ̀ tá nẹ́bì fi sọ awo rìwáyà àbò míì tí ó fi jẹ́ ni ká tó mọ kó àwọn àdìsì kan dànù ká tó mọ a fi ọwọ́ àdísì wẹwọ́ kó lè bá mọ́ kálà yóò fi lè yí àlùfúnmà nẹ́bí sallallahu alaihi náà a wà wo àdísì ti bó ti imam al a sì rí nù ti imam Muslim náà wọ́n ní irú tánàbí fi sọ̀rọ̀ yìí ọjẹ́ ọjọ́ ọdún yálà ọjọ́ ọdún èyí tá a mọ̀ pè ní ọjọ́ ọdún iléyá àbí èyí tá a pè ní ọdún ìtúnu àwẹ̀ pàápàá àfáwà Bukhari àlàyé ta fẹ́ mú wá láti fi sàlàyé àdísì àwọn gbé wá ní báàbù terkul ahid asoma ní ojúpọ̀nà pé ẹni tí bá ń ṣe nke oṣù lọ́wọ́ náà àwọn obìnrin yóò gbé àwẹ̀ jùlẹ̀ ni àlàyé pé fíkìrì Bukhari fi tààrọ̀ jùmìhì torí pé ló jẹ́ pé ìwáyà kí wọ́n wá wọ́n fún ní báàbù mi àkọlé mi níbìkan tẹbátọ́ wo bò mí wọ́n tún fún lákọlé mi so látàrí bá ló jẹ́ pé àkọlé bí méjì àbí tó jù bẹ́ẹ̀ lọ ọwọ́ fún hadisi inú tíra àfáwà Bukhari kátọ́wàṣẹ̀ pé àwọn àfáà mi wọ́n ní jẹ́ ọdún yìí anẹ́bì sallallahu alaihi wasallam anẹ́bì báwọn èèyàn sọ̀rọ̀ àwọn tó jáwọn ọkùnrin nígbàtà anẹ́bì sọ kútùbà anẹ́bì wá sọ fún Bilal wípé jálọ báwọn obìnrin náà sọ̀rọ̀ ilé ló fi jẹ́ pé ń gbà míì ta bá fẹ́ pín kútùbà sí méjì lọ́rọ̀ àwọn tí wọ́n mọ́ pé kútùbà méjì kútùbà èyọ kan ṣùgbọ́n ta bá fẹ́ ṣe tẹ̀kísímù rẹ̀ pé ọ̀kẹ́ á àwọn ọkùnrin lẹ́sà ọ̀kẹ́ á àwọn obìnrin lẹ́sà a lè dúó láyé ibi táà ti ọkùnrin sọ̀rọ̀ tán ká wá sífìtì mímbàrí torí pé mímbàrí permanent kò sínú súnà nẹ́bì pé ká mọ mímbàrí pa sí id yọ́ jẹun a lè sífìtì astagfullah kọ̀tí ẹ̀sí mímbàrí ní ọjọ́ ti id torí pé sọ mi ti júmà ní torí pé tó gbé mirwan tó gbé mímbàrí lọ sí lọ́jọ́ ọdún a rí pé wọ́n sọ ní pé ohun tá kẹsẹ̀ ní kí ààyè orí ilẹ̀ dáadí kúmìnà láti ṣe kútùbà alákọ̀ọ́kọ́ èyí tó jẹ́ta àwọn ọkùnrin tàbáwò ká fẹ́ pin a tún lè lọ bọ́ síwájú àwọn obìnrin láti bá wọn náà sọ̀rọ̀ wọ́n tó wájẹ́ pé ibi tí gbogbo wọn ka wọn sa àwọn obìnrin lẹ́sà wọ́n ní eléyìí àdísì yìí náà ó jẹ́ kó yé wa pé ọlẹ́tọ̀ náà anábì sallallahu alaihi wasallam bàtà níbi wọn bá àwọn náà ni pé annabi ni ya ma'ashara nisa annabi ni mo pè gbogbo ẹ̀yin obìnrin o ọ̀kan náà àwọn àfáàfá wa alẹ́ àwọn jí ó yé pé tabalo kalima ma'ashara tó rá nínú àwọn onímọ̀tá wọn ni ọkùnrin ni wá ní rọ òkè sẹ́sà fọ́kùnrin wọ́n ní túmọ̀ pé àwọn lò ó fún àwọn tó bá jẹ́ jama'atin àwọn tó jẹ́ ìjọ kan tó jẹ́ pé amuruhum wa'id tó jẹ́ pé alámọ̀rí kan tó tọ́jọ kó wọn papọ̀ pé iṣu kan ṣoṣo iná ẹ̀ ni aláàmọ̀rí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ wọn àwọn láàmọ̀ lu máa ṣára fún gẹ́gẹ́ bá nẹ́bí ti kọjú àwọn àwọn ọ̀dọ́ tí ò tí níyàwó pé ya máa ṣára sẹ́bẹ̀ẹ́b apẹ̀yìn àpọ́n nínú àwọn ọ̀dọ́ nínú àwọn tí ò tí níyàwó mẹ́nìsàtọ́ àmínkùnmùlbẹ́ẹ́ fọ́lìyẹ́tẹ̀ sẹ́wọ̀ẹ̀ ni ló fi jẹ́ pé ọjẹ́ gbólóǹkan tá a mọ́ lò láti fi pe àwọn kan tí àlámọ̀rí kan tó kó wọn jọ papọ̀ náà anẹ́bí wá ní mo kó gbẹ̀ yóò obìnrin anẹ́bí anẹ́bì ní ẹmọ́ ṣe sàárà anẹ́bì tí ogun síwájú tápàdà padà sí níparí ọ̀rọ̀ anẹ́bì ní kí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ fa inni orí ìtukùn anẹ́bì nítorí pé wọ́n fún mi rí wọ́n fi yí hàn mí nínú iná pé ẹ̀yin ni aksaro alinar pé ẹ̀yin lẹ pọ̀ nínú iná jù ẹ̀yin obìnrin ah, ọlọ́mọ fi ìyá mi mọ́ fi kẹ́ wa àtàwọn ẹ̀gbọ́n wa ẹwà jẹ́ àwọn bí ṣe ń bẹ̀lá òjò lẹ́sẹ̀ ní òpin kí ní ẹni kí o lè ṣe wá àti fún mi wọ́n wá ní wà nẹ́bì àwọn obìnrin náà ni ó wọ́n ni pọ̀ bí mà yá Rasulullah kí ló dé báwo ti wá ṣe jẹ́ bẹ́ẹ̀ ọfẹ́ ẹjọ ọ̀kẹ́nu àwọn ọ̀sẹ̀ tó ṣẹlẹ̀ nínú Suratul Waqi'a àǹgbà tí wọ́n ń káyà pé wọ́n lánẹ́bì sọ pé ànẹ́bì ń sọ pé àwọn obìnrin pé ànẹ́bì ní arúgbò ní wàlìjẹ́nà inú sábàbùnù sólù kí wọ́n á kí wọ́n á ní àwọn kí ló dé sárúgbò òfin ní wàlìjẹ́nà wọ́n ni wọ́n ni iná ansànà òunà inṣáàn fájàlnà òunà hunna pẹ́ torí pé ọlọ́run ó tún wọn dá yóò rí fọ́ọ̀mù wọn tẹ́kọ̀ àwọn ní ọpadà sí wọ́n dírá kò ní jẹ́ kí wọ́n ti darúgbó tẹ́kọ̀ àwọn ní ò ní gbádùn àwọn tí ń bẹnu àlìjẹ́nà sáà sọ pé ta bá dẹ̀gbà tán tí asọ́làsáàfilì wọ́n náà níbi wá ní àà ohun tí mo tí ń sọ ni pé ayà pé ọlọ́run ó tún wọn dá táwọn ní ọwà lọ́dọ̀ pé gbogbo wọn jọ wà ní ọjọ́ orí kan náà urban àti rọ́ọ̀bẹ̀n gbogbo wọn jọ wà lọ́jọ́ orí kan náà ni pé àtìyá àyá àtìyá tó bí ni àtọmọtá àbí tó kún kékeré àjọ wà ní the same age ẹnìkan ò ní gbádùn àjẹ́nà jẹ nìkan lọ àfẹni tí àjẹ́nà tó bá gẹ́gẹ́ bí àfá àwà kan sọ náà rọ wọn pé aljanna tẹ́ ń wò yẹn o ó ní fàtùlú òhùnmù ó ní wíwọ́n náà aljanna wa fa aládàrakín wa aládàrajìn wọ́n láwọn tí ó wọ́n náà wọ́n mọ̀ wà náà gbọ́n tó jura wọn lọ ṣùgbọ́n aljanna wa aládàrajìn darajat wọ́n fi ní annáru darakat waljannatu darajat tó jù báwo lọ́jẹ́ tọ́rọ wọ́n fi rí bẹ́ẹ̀ póbìnrin lọ́pọ̀ nùna àwọn àfáà ní ẹ̀kọ́ tún wà nù eléyìí náà ó túnmọ̀ pé àsóbìnrin lè gbọ́ wáàsí ní public place ṣùgbọ́n wáàsí tóbìnrin ọgbọ́n public place àti pé wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ obìnrin lè béèrè ohun tí ó bá yé lọ́wọ́ ọkùnrin àbọ́mọ akẹ́kọ̀ọ́ kó béèrè lọ́wọ́ àfáà rẹ̀ tí ń sàlàyé dálàyọ̀ wáyé wọ́n ní ẹ̀rí lélẹ́yìí bẹ́ẹ̀ sallallahu alaihi nígbà wábẹ̀ lọ́wà ní ìkébà olóṣe tó fi rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tán nẹ́bì ti sọ sáájú ní àdísà àkọ́kà ní àníbì ni tukufir nẹ láàánà àníbì ni a wọ́n mọ́ sípè tọ́pọ̀ àwọn obìnrin wọ́n mọ́ sípè tọ́pọ̀ wọ́n fi pọ̀ nùnà bákanáà wọ́n takfur at'aba li lubbi ar-rajul al-hasim min idakun Ànábì ní bákan náà ni pé èmi ò fẹ́ rí o ẹni tí ọpọlọ rẹ̀ dí tẹ́sìn rẹ̀ dí tó yẹ pé tòun ti bá ṣe lọ́pọlọ rẹ̀ dí ẹ̀sìn rẹ̀ dí yẹn yóò sì kó dààmú dààbò bá ọkùnrin tẹ́rí rẹ̀ pé tí ò ní mọ tí ń ṣe mọ́ tọ́lámọ̀ rí ò ní yé pé báwo làá gbà pé líle ọpọlọ rẹ̀ líle ẹ̀sìn rẹ̀ yóò fi borí ẹ̀ńtọ́ lọ́pọlọ lọ́kùnrin

wọn èé tún mọ orí táwọn tó sóre fún wọn yálà lórí ọkọ wọn àbáwọn ẹlòmí èé tí wá ṣe tó tún ní ọpọlọ wa ó dí ẹ̀sìn wa ó dí ẹwájáwò sùlúbà níbi náà àsàlìbò rasul sallallahu alaihi wasallam tani mọ́ fi dáhùn béèrè anẹ́bì ni alaysa sa'adatul mar'a mithla nisfu sa'adatir rajul anẹ́bì dojúkọ àwọn náà pé ẹmọ dáhùn rẹ̀ fúnra yín pé eléyìí ni inú àwọn mẹ́tọ̀tà àti kọmọ lẹ́kọ̀ọ́ nílé ìwé náà àtúkọ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi questioning method pé jẹ́ tí í sí ọ pé ẹ̀yin náà dáhùn rẹ̀ Ànábì wá ní sékèèsé pé ta bá fẹ́ ṣe jẹ́rì báyìí Al-Qur'an ṣe gbé wá nínú Suratul Baqara ṣe bí ìjẹ́rì obìnrin méjì ní ọmọ ṣe lè tọkùnrin kúlìnà ẹ̀bálà wọ́n níbẹ̀ ni wà nẹ́bí kò sí rọ́mbẹ̀ bó ṣe wà nínú tá mọ̀ lófin ẹ̀sìn náà nìyẹn anẹ́bí ni vazalika minnukso ni akliha anẹ́bí ni eléyẹn ohun tó jẹ́ ó bíbẹ̀ ni pé látara dídí ọpọlọ obìnrin a ara ti lè mọ́ ta wa sípò àwọn na ẹlẹ́ẹ̀kejì ní pé tẹ́ bèèrè ń pẹ̀sìn aléìzà ìzà hadot lamtusọ́lì wà lamtẹ́sùn tí kìí ṣe pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù rẹ̀ kò ní ṣe sọ láti ni tó yẹ pé kódà tó bá parí nǹkan oṣù yẹn kò ní dáwọn sọ láti padà bẹ́ẹ̀ ni kò sì ní gba ààwẹ̀ ṣùgbọ́n yóò dá ààwẹ̀ padà torí kọ́ mọ́jọ pé parí ní ìbéèrè ọmọ wá pẹ́tọ̀ ebi náà wọ́n ní kò ní bá ń ṣe nǹkan oṣù tó bá parí ẹ̀ ò ní kí padà ṣùgbọ́n kò gùn ọ ní ààwẹ̀ ààwẹ̀ Ramadan tọ́jọ́ rẹ̀ èèyàn iye ọjọ́ tó bá dí lọ́ọ̀dá padà nígbàtàwẹ̀ bá lọ Ànábì ní fadhalika min nuqsani diniha Ànábì ní eléyìí ní tọ́ka dídí ẹ̀sìn rẹ̀ káwà ní àwọn àwẹ̀ Monday Thursday yamul Ithnain wa yamul Khamis àwọn àwẹ̀ àwẹ̀ ọjọ́ mẹ́wàá oṣù Muharram tó bí bá ń bẹ́nù kí oṣù bọ́bẹ̀ pẹ́ bá gba ogun mẹ́wàá òun ní rígbà ó túnmọ̀ pé ọkùnrin tó wọ́n ní ṣe ń kí oṣù òun rígbà káti ẹ̀ pé ọ̀sẹ̀ Ramadan padà tí ọmọ lọ sí jábúrú ohun tó dí nínú àwẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ọjọ́ Ramadan gẹ́gẹ́ lọ́lá ló fi jẹ́ parí náà àwọn onímọ̀ tí wọ́n ní tí ọ̀bá ní ní obìnrin lára tó bá jẹ́ pé àwọn dókítà kọ̀ fáwọn rẹ̀ pé oògùn tó fẹ́ lò yà tó fẹ́ gbà yìí tó wókòwò fẹ́ dí àwẹ̀ wọ́n ní kò sí ohun tó burú ń bẹ̀ ọ́dà gẹ́gẹ́ bí hajj náà nípa tí wọ́n fẹ́ lọ sí hajj tó wáwò pé nǹkí oṣù mi lè dé wọ́n ní kò sí aburú tó bá gba bọ́yá bẹ̀rẹ̀ tí ó bá ti ní bí aburú kankan sára rẹ̀ láti fi lè ṣe ìbáàdà yẹn tí ò ní kọ́ di kọ́mọ́ ṣe ká tó wá padà sí wòye torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin à ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n è sẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin títẹ̀ ń bẹ lónìí báyá níbi mímọ̀ àbí lọ́pọlọ níbi ìbára rẹ̀ fáṣẹ ọlọ́run wọ́n è sẹgbẹ́ wọn ṣùgbọ́n wọn kàǹkà kọjá kan wọn kọmọ́lẹ̀ wọn àwọn alimatil fadilat àwọn onímọ̀ ẹni ọlá àwọn tẹ̀kìyà àwọn olùpáyà ọlọ́wọ̀n ọba àwọn albarot àwọn ẹni rẹ̀ nínú wọn ṣebí nínú wọn lárí ìyàwó Aisha tí a bá wa azúrí táwọn jẹ́ oyé wa pé ìyàwó Aisha níhun tí wọ́n há sí ọpọlọ wọn ní àwọn ẹsẹ̀ orin ọgbọ́n tí èso orin kórin bí ìtàwọn obìnrin òde òní tẹ́ pé ìbákúba ìdìkudì àwọn ọ̀rọ̀ burúkú àwọn èébú kẹsẹ̀kì èébú tẹ́ àwọn ni wọ́n há sórí gbogbo olú rẹ̀ ní wọ́n mọ̀ àwọn obìnrin ayé ànẹ́bì sọ̀lá ìwọ̀sọ́lá àwọn èsì rú ẹ̀ àwọn tọ́já àwọn obìnrin rẹ̀ wọ́n ní ìyá wá há ohun tí ó tó 18,000 láwọn ẹsẹ̀ orin ní lines lines of poems tí ìyá wá ìsà há sórí wọ́n ní ó tó 18,000 lines kọ́lọ̀kọ́ bá ṣe àlékún kẹ fún wọn bákan náà nípa àròyìn nípa àwọn lárúbáwá àbáwọn tó ṣẹlẹ̀ àwọn àyámùl arab àbáwọn ọ̀tàn

wọ́n ní kí ló gbéyàwó àìsà sípò yìí gbogbo àwọn táwọn sọ ń pa wọn yìí tọ́lọ́kọ́lọ́ sọ pé yẹ́rìfà ìlọ́ olèdínà àmànù minkum wọ́lèdínà útùlẹ̀ ilmá dàrọ̀jáàrì torí pé promotion níbi ìmọ̀lọ́wà pé bọ́yá rí wòye ilẹ̀ làwọn táwọn náà ẹjọ́ nímọ̀ ayé níwò pé ìgbọ́tọ̀ ọba ká débì kámọ̀ kú ọgbà bsc ìgbọ́tọ̀ ọba tún ká débì kápò wọn náà gba majesty afọn eh, ní masters order tọba ká débì kápò di ọgbà doctora tọba ká débì kápò di professor torí pé ìmọ̀ akàbàkẹ́ tí mọ́ gbé ní ìgani irú àwọn obìnrin tá a sọ ìyàwó Aisha wọ́n bẹ̀ nínú àwọn tánẹ́bí ha dress àtàwọn ìyàwó àwọn sọ̀hábà tí wọ́n jóbìnrin albarka tánẹ́bí fún wọn lára pé hey hawa tó lè kọjú tí ò ní jẹ wàlìjẹ́nà òun ni ọ̀pọ̀lọpọ̀ ìpè àti àìmoore sáwọn ọkọ yín ti ṣùgbọ́n níbi ń sọ ohun tí ń ṣẹlẹ̀ torí pé bùkátà anú ilé ọkọ ìwọ́n tí kóbìnrin ó tètè gbàgbé nǹkan àwọn àlámọ̀rí tara rẹ̀ pàápàá jùlọ lásìkò máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó ní àwọn ìyípo kẹtí mọ́ ṣẹlẹ̀ sóbìnrin elmotid àwọn medical doctors wọ́n kọ̀nfàmù àwọn ọ̀rọ̀ yìí ìbínú obìnrin ó pọ̀ lásìkò tí ń ṣe nǹkan ọyọ́wọ́ mashgul pẹ̀lú àwọn ọ̀sẹ́ inú lé iṣẹ́ ọmọ afọmọlẹ́yàn yóò jẹ́ kí àwọn kẹ́kẹ́ kọmọ gbàgbé rẹ̀ ní nuksonu akli tánẹ́bí ń sọ nígbàtà àwọn onímọ̀ tó ń sàlàyé rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn obìnrin rẹ̀ tí ń bá sọ̀rọ̀ nínú wọn káàkiri àwọn ẹ̀ta ń bẹ̀lẹ̀ ní àwọn tàájá àwọn yáwa àwọn ẹ̀gbọ́n àwọn ọkọ àwọn yáwa káàkiri ó gbìyànjú kájẹ́ alu wa khadani والله لو أنصف التاريخ أمتنا لسجل المجد عصبا وهو شهران àsìkò nígbà wá láti túnmọ̀ tú àwọn ilé ìpé ha àwọn obìnrin rẹ̀ ti lọ ṣùgbọ́n ti bẹ́ẹ̀ wọ́n jẹ́ ní rẹ̀ ànábì tún kì wọ́n nílọ báwọn náà ṣe ń kì wọ́n nílọ lẹ́nu náà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bàtà níbi wá sọ̀rọ̀ yìí ànábì tó jẹ́ bàbá obìnrin ó bóbìnrin lọ́mọ ó jẹ́ ọkọ obìnrin ó sì ní àwọn ẹ̀gbọ́n ìyá ọláwọn àbúrò ìyá ọláwọn ẹbí bàbá tó jóbìnrin kò tún túnmọ̀ pé kèèsí pà níbi ìfẹ́nu àbùkù kan àwọn obìnrin tí ń túnmọ̀ pé mìíràn tẹ́mi náà ń sọ̀rọ̀ àfẹ́nu àbùkù kan yí ẹni àpọ́nlélẹ̀ yí obìnrin nígbàtà wá ti gbéra wa sípò tí Allah subhanahu wa ta'ala ọba tó dá wa tó gbé wa sí ta kọjá yìí wa àmọ̀jẹ́ ni àpọ́nléláyé àtàlìkìyàmọ̀ ni àníbi ń sọ̀rọ̀ yí báyìí àwọn obìnrin wọ́n bá bẹ̀rẹ̀ tí ṣe sàárà kódà àrínú wọn wọ́n nẹ̀nìkan jẹ́ sáyẹ̀ pé ọgbọ́ yẹtí etí rẹ̀ oún kálukú ń bá àwọn góòdì tí wọ́n fi sọ́wọ́ wọ́n sì ń dájọ́ tí wọ́n fi ṣe sàárà kódà níjọ́ ní ọlọ́wọ́n ní Bilal gẹ́gẹ́ bí hadisi àfọ́ ibn Abbas nínú Sahih Bukhari níbò mí tí wọ́n ti gbá hadisi yẹn wá tó ń jẹ́ 1449 hadisi kan tọ́lá ni báwa katira débẹ̀ àníwò ẹ̀dẹ́kùn ẹ jẹ́ ká farabalẹ̀ ká mọ́ kápọ́nra wálé torí pé àpọ́nlé èmi àti wọ níbi ẹ̀sìn níbi ọ̀rọ̀ umaru kì í ṣe pa jẹ́ kankan àpọ́nlé ara wa lẹ̀sìn yóò bọ́ sọ pé ewé ní ń bẹ lára aṣu là ń bọ̀wọ̀ kankan bí ọ bá séwé lára aṣu mọ́ yọ dàfà ti ala torí pé káàdì sọ jẹ́ ahad ahad inú àdísì àhádì ni ṣùgbọ́n ó láwọn ohun tó ṣẹlẹ̀ tó fi dépò pé ààrẹ nìkan tí ó rọ̀ dànù gbogbo àlàáfí fi ń sẹ̀sìn gbogbo dábà sínú ẹ̀sìn ló fi jẹ́ pé àníyàn ní mọ́ ṣáájú sẹ́ẹ̀sìn so látàrí báyìí bí wọ́n ṣe mọ́ jú àdísì papọ̀ ní tó mọ́ fi wẹra wọn aljamu haula minetẹrìjì a kó àwọn àdísì á fi wọ́n wúra wọn tàbáwò kó sẹ́lẹ̀ ọ̀kẹ́

fáwà obìnrin lórí pé ànẹ́bì tí lóbìnrin lọ́pọ̀ nù náà látara àwọn tó mọ́ sí wọ́n mọ́ sí pè tọ́pọ̀ bákan náà wọ́n é mórí sáwọn ọkọ wọn so kí a sẹ́mi mú níbí so kí àwọn ìmáàmù wa kí wọ́n tún tọ́ka bí tábà lọ fún wa. Jazakumullahu khairan ọlọ́run bá ní san olùbánisọ̀rọ̀ ní ẹ̀san lórí àti gbogbo ẹ̀yin èèyàn wa nílé kọlọ́run kí ó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa kọlọ́run sí àwọn ìyàwó wa ìyá wa àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n wa lóbìnrin kọlọ́run sí wọn ní olóríire èèyàn ọlọ́run jẹ́ káwọn wà náà tí ó wọ̀ náà bákan náà nínú àwọn ìbéèrè tí a tún ní fún ni pé kí làwọn ọ̀nà àbáyọ àtàpẹrẹ lára àwọn obìnrin rere tàná ọ̀nà olọ̀nà àbáyọ fún gbogbo ohun tẹ́ kàkálẹ̀ yìí bákan ni pé àpẹrẹ lára àwọn tí wọ́n já àwọn obìnrin rere lánàá láwọn ànẹ́bí lùgbàláńgbà lánàá. wọ́n ní kí làwọn ọ̀nà àbáyọ àwọn ọ̀nà àbáyọ tákọ̀kọ́ wò ní pé ipò wo ni ohun tànẹ́bì ní káwọn obìnrin ọ jáwọ́ bẹ̀ yìí ipò wo ló wà torí pé ọ̀nà àbáyọ ni pé al-ilm kákọ́kọ́ nímọ̀ nípa àwọn tí wọ́n fún wa lára kámọ̀ sí pé ipò wo nìkan yẹn wà nínú ẹ̀sìn gbogbo àwọn obìnrin kákọ́ mọ̀ pé ìmọ̀ sí pé ìmọ̀ moore ìfojú tẹ́ḿbẹ́lú sí àwọn ọkọ wa àbáwọn tí sóore fún wa tí ọjọ́ kọ wa àwọn àfáà ní ká mọ̀ pé nínú àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì lọ́wà ní kàbá ẹ̀rùsùnò nínú àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì kí lámì táwọn fi mẹ́ṣẹ̀ gbáǹkọ́gbì òun tánà ìbá ti fi iná kẹ́yìn rẹ̀ pé iná iná iná so inú ẹ̀sẹ̀ gbàǹkọ̀gbì lọ́wà tabakọ̀ mẹ́lẹ̀ a mọ̀ pé ọlọ́run ti ní à ń kìlọ̀ fún yín o ẹmọ wọ̀ná o torí pẹ́ nìkí wọn ní wọ̀ná àfikọjọ́ lórí ibú ọlọ́mọsọ̀wọ́ lórí ibú àìsọ́ pẹ́ tó bá jẹ́ mùsùlùmí ni bákan náà ni pé àdísì ìtọ́ pé ànẹ́bì tó fẹ́ fúwọ́ lára ń bí iná tó wá náà yìí obìnrin tasọ dẹ́knà ń sọ fún ọlá tí ń bẹ níbi sàárà ìpé sàárà ń bẹnu tí mọ́ la ni níbi iná yálà ajọ́kùnrin àbájọ́bìnrin ṣùgbọ́n tó pọ̀lọpọ̀ wa sàbẹ̀rẹ̀ ohun tí ń jẹ́ sàárà torí pé láwùjọ wa lè ní kọ́nà tàbẹ́ lè pé àsádì ah, sí yọ̀ fẹ́ sẹmọ́ wa lára láwọn tí nẹ́lé olóògùn jù obìnrin pọ̀ ń bẹ wọ́n rí yín rẹ́jẹ tó pọ̀ nídìí àdádálẹ̀ ní ẹ̀sìn ẹ̀yìn wọ́n jù báwo láti jáwọ́ tó jẹ́ kó ń tánẹ́bì tọ́ka lóògùn táàmọ́ láti ń bẹ níbi àsọdákọ̀ ó tí ń jẹ́ sọdákọ̀ yóò bá mọ́ sọ pé náání náání náání wọn bá nílà sí kíni láàání ìsìláàmù sóre fún wa débi pé ọ̀sẹ̀ ìdìgbà tá bá ní ohun tó pọ̀ rẹpẹtẹ kátó ṣe sàárà bọ́wọ́ ikú wá bá ṣe mọ bẹ́ẹ̀ ni ó sì mọ̀ fi bọ́jú òun náà ni pé ohun tí ń jẹ́ sọdákọ̀ kò ní ẹnu àlá pé iye báyìí lọ́gbọ̀lọ̀ nítorí ṣe sàárà kò sì ní pé eléyìí pọ̀jù ló fi jẹ́pá nìbìsọ fún wa pé èyí tí fi ń kẹ́rẹ́ nù sàárà òun ni ká tújú ká sí yẹn àtàbásùn ẹni tààrí tí àtàwà fẹ́ dùn ní ká túra ká sí ká tújú ká sí anẹ́bì sọ fún wa ń bò mí pé wal kalimatu tayyiba gbólóhùn tó da anẹ́bì ní sàárà ni bákan náà anẹ́bì sọ fún wa pé imatatul adha ani tariq ká mú sùtákò lójú ọ̀nà anẹ́bì ní sàárà ni ìwọ́rí ìgò orí èso olówó ti sàárà tálíkà ó ti sàárà tó pọ̀pọ̀lọpọ̀ obìnrin kítà wátà àríjẹ iná sàárà tí wọ́n ní ó ṣe àwọn kẹlà àwọn eléyìí Ànábì sallallahu alaihi wasallam wọ́n náà tó gánà àwọn sàárà iná ni al-infaq min al-amwal nínú àwọn owó ló jẹ́ ká ráyà náà al-Qur'an tọ́lọ ni masalu alladhina yunfikuna amwalahum fi sabilillah àpẹẹrẹ àwọn في كل سنبلة مئة أبا والله يضاعف لمن يشاء wọ́n ní ìfàkù nínú àwọn dúkìá sẹ́mù kó tí ń jẹ máàlù kìí ṣe nukud kìí ṣe nẹ́kìdù kìí ṣe owó kìí ṣe wáràkù nìkan gbogbo ń tàbá ní ó lè jẹ́ àkókò wa lánàá ó lè jẹ́ ọpọlọ wa lánàá torí gbogbo àti wọ́n ti fáwọn tí ń jẹ máàlù máàlù máàlù gbogbo tó bá jẹ́ pé ń bẹ ní wa náà ní jẹ máàlù èyàn àti mọ́ náà mi ló fi jẹ́ kókó dáa nínú àwọn àfáà wa nínú àwọn onímọ̀ tó wọ́n nínú àwọn sàárà tó ga òun náà ni kánẹ̀ẹ̀mí wa nínú àwọn àníwá òsọ́dákọ̀ àfáà wa Ibn al-Qayyim wọ́n sàlàyé rẹ̀ nínú níyà wọn àtàwọn tíra mi wọ́n tu bil ilm wọ́n ni nínú ìmọ̀ wọ́n nínú sàárà tó ni asọ́dákọ̀ tu bin ṣùgbọ́n táwọn míì fi gbọ́lá pé kánà ẹ̀mí wà tó wípé ẹ̀mí láàfi ilẹ̀ tààfi kẹ́kọ̀ọ́ mọ̀ ló fi jẹ́ pé nígbà míì ẹ̀mí sàárà tààfẹ̀mí ṣe àti ìmọ̀ yọ́jọ ọmọ ṣe gbọ́ngbà pé èwo lọ̀gánú méjèèjì torí pé ẹ̀mí lèyàn ní asmu tọ́gá àti imatu al'aliya lèyàn bí lọ kẹ́kọ̀ọ́ mọ́ ní wọ́n fi mọ́ sọ pé al'ilmu harbun lil fatal lẹ́yìn rẹ̀ látara ìnẹ́mi sójú ọ̀nà ọlọ́run wọn ni kódà tó bá ikú yóò lẹ́ ẹ̀mí wa lọ áfẹ̀mí wa lẹ̀ ẹ jẹ́ wo àwọn tó àwọn obìnrin àná ẹ wo Sùmáyà tó jẹ́ Ummu bin Yasir àkọ́kọ́ ṣẹ̀hídá ẹni tí wọ́n pa sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run àwọn gbọ́tẹ̀ bí wọ́n ti kìrín gbóná tí wọ́n ti ya ala Yasir pé à ah, sùúrù ẹ̀ṣẹ́ sùúrù àjẹ́nà náà jẹ ti ẹ̀yàn ara lè yásir wọ́n ni ara ìfákù annafs fi sabilillah lè ayà sí wánà tó ní wọ̀tù já ìdú na fi sabilillah bi amwalikum wa anfusikum dhalikum khayrun lakum in kuntum ta'lamun eléyìí bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ni pé a ara wọn tí ó fẹ́ àwọn lẹ́tí ọmọ gbá mọ́sálásí àwọn tí ó mọ̀ fọ mọ́sálásí sáàrẹ́ tí arábìnrin tó kú lẹ́yìn ànẹ́bí sallallahu alaihi wasallam tí mọ́ tọ́jú mọ́sálásí táwọn sọ̀hábà lọ sìnkú rẹ̀ nígbàtà ànẹ́bí padà gbọ́ ànẹ́bí kúrìtẹ̀ ẹ̀sọ́ fún mi ànẹ́bí wa lọ sí sọ láti sí lára ní orítẹ́ ta sọ fún wa pé eléyìí ni àwọn onímọ̀ dúró lélé tán fi ní sọ̀látù tó bá jẹ́ta wá tó sujúdù wà rùkún òun ni ohun tí ó makbara ṣùgbọ́n láti jáde kúrò níbi fanfa èyí tí fi lọ́lájú nǹkan tàbá ráyè mí tí ò òun ló fi ń dájú a rí pé àkókò lẹ́ni yìí náà kọ̀kọ́ mọ́sálásí náà anẹ́bí sọ̀láàrí wọ̀sọ́lá ni àbáyọ ni pé anẹ́bí sàwọn obìnrin lẹ́sà ọ dá wọn pè pàápàá jùlọ bí ọ̀rọ̀ sàárà náà wọn ni àbáyọ káfí ni ìmọ̀ láàrin obìnrin síra ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ pé kí ló kí o ẹgbọ́ wá fún mi ń kọ́ à sílé yóò ní bá sẹ́wà jẹ́ ọlọ́mọjẹsẹ̀ wọ́n bàjẹ́ o náà wọ́n ní ànẹ́bí pé wọ́n sákìí sí pé kún sàárà torí pé kí ni àti rákọọ́lẹ̀ pé sàárà àmọ́ pa àwọn asanati lábẹ́ tó ni wò pé sàárà àtàtù wá ń sọ yìí nẹ̀pá àṣẹ yìí nígbà míì Yorùbá sọ pé níbi abá ti kówèrè pé bí wọ́n bá ti kówèrè pé ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti gbọ̀n sẹ́mọ̀ pé ẹlòmí bẹ̀tẹ́ pé ọkọ rẹ̀ lọ́sà ìmóre sí òun ọkọ rẹ̀ fara sí ó fi gbogbo ẹ̀ sí fún kí ló ṣe náà ni òun fẹ́ jẹ́ kànúdù aláìmóre nínú obìnrin ọlọ́run ti júwe pé inú àdámọ̀ mi ìsùgbọ́tẹ̀ nìkẹjọ nìkẹ lọ́nà ẹ̀dẹ́yàn inna al-insana li rabbihi lakanud sọ́lọ̀ tó dáwà gan ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ mórí níjọ́ tánibí wa ń ṣe wá sí nínú àwọn obìnrin tó jókòó ń jọ́ ní iná ẹ̀ ni Zainab tó jẹ́ ìyàwó Ibn Mas'ud Abdullahi Ibn Mas'ud radiyallahu anhu ìyàwó Zainab yíwá dìde ní àwọn ìyàwó àwọn sọ̀hábà ọ wá dìde wọ́n wá lọlé wọ́n bọ́ sínú àdákà wọn wọ́n mú góòdì wọn wọ́n mú fàdákà wọn wọ́n máa wọn aṣọ wọ́n wá gbé kẹ̀tíkẹ̀tí pé èmi náà lọ́n sàárà torí pé ń fẹ́ wọná

olówó lọ́wọ́ ń tajà ọlọ́nkẹ́ yọ́wọ́ àrọ̀ kadà fọ́kọ rẹ̀ pé nígbà wọ́n ń bú mi pẹ́ ìrìnsẹ̀ ẹmọ ọ̀sẹ̀wó rẹ̀ díẹ̀díẹ̀ instọ́mẹ́ntì subhanallah bàbá ọmọ ọkọ rẹ̀ ẹn tó jẹ́ pé tọ́ bá lọ́dọ̀ rẹ̀ alìjẹ́nà

ilẹ̀ tó ti rà ti fẹ́ tó ogún omi ọ̀tí ẹ̀rálẹ̀ ó bẹ̀rẹ̀ lóòtọ́ ṣùgbọ́n ẹkùn òun lọ́fẹ́ kọ́lé gbogbo ayé ní gbogbo ojúmọ́ wọ́n ra súnmẹ́ntì wọ́n rí foundation parí wọ́n náà lámúnibú ni wọ́n ní wọ́n pé ẹran ẹ̀bí yẹ ẹran ẹ̀nà ẹ̀fọ́ lójú tẹ́rẹ òbí yẹ bá jẹ nǹkan tẹ́wá ní a ìwé ẹran afọ́jú ìbí yọ yàrí pé a ẹ̀ ń pè òun láfọ́jú ń tẹ́ afọ́jú ló ní ọ́ amúnibú ni lọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi náà ọlọ́run kó tún mi ṣe kó tún wọ̀ náà sí náà ọwá ní rọ́rọ̀ ilẹ̀ kó sàárà yìí fún yín àgbàtà bá dọ́dọ̀ ànẹ́bì sallallahu sallallahu alaihi wasallam ọba salamu alaikum ẹ̀kọ́ tí wà ní ilé iná wọ́tọ̀ bá kẹlẹ̀ gùtọ́ àbó pé fóònù ń fóònù nínú àdábùl hatif tí eh, bàbá wa Bakr Abu Zaid àbáwa nínú mímọ̀ àti àdábù salam ní pé wàtà bá kẹlẹ̀ kùn yẹn torí salamu alaikum tó wá ní wà alaikum salam tara bukatu tó wá ní ta ní àìsọ pé mi àìsọ pé mi ana rabbukumul aala tàbí àfi ana ana ana tẹ́ẹ̀ bá ma wí gbólóhùn yẹn èmi èmi èmi tó ń pè ní ànàníyà àmì ìjọrẹ lójú ni

Eh, ibi gbólóhùn yìí pé aná Zainab Murata bin Mas'ud àwọn àfáà ṣe àwọn àlàyé lórí rẹ̀ náà Bilal wá lọ bá nẹ́bì sallallahu alaihi wasallam wípé wà nẹ́bì ẹ̀ lálejò sí kọ wọlé anẹ́bì ní ta ni anẹ́bì oní Zainab ni wọ́n sì ní jọ́nà ẹ̀lọ́hùn àwọn Medina tó méje jámù ò Zainab nìyẹn pàtọ́wọ́ tó bá nẹ́bì bẹ́ẹ̀ pé Zainab ni bọ́ ti wá sà nẹ́bì wá ní Zainab wó ní nígbà tó sọ bẹ́ẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam fatabassama Rasulullah sallallahu alaihi wasallam Ànábì bá bú ẹ̀rín bàtà Nabi sallallahu alaihi wasallam bú ẹ̀rín ó wá wọlé ó wá sálàyé fún Nabi pé báyìí báyìí ló ṣẹlẹ̀ mọ́nífẹ́rẹ́ ṣàrá ọkọ̀ mi ní kó wá Ànábì wá sọ pé zawjuki wa waladuki ọkọ rẹ àtàwọn ọmọ rẹ tó kó tó bá ti gbé fọ́kọ rẹ ó tún ọ̀pá ọmọ rẹ ló gbé fún fi lẹ́tọ̀ọ́ síjú àwọn ló wà best position tẹ́ẹ̀kọ́ gbé sàárà rẹ̀ fún mọ́wùlẹ̀ gbé lọ́ta tó fi jẹ́ pé tóbìnrin bá lówó níbi ìlànà àfáà ti tóbìnrin bá lówó tọ́fẹ́ yọ sàká tọ́kọ rẹ̀ jẹ́ tálíkà olùsí tí obìnrin lè yọ sàká fún rẹ̀ ṣùgbọ́n fún obìnrin fún ìyàwó a rí pé ẹ̀kọ́ ní lára pé a mọ̀ ti sàárà sílé ajé àdára nílé dára níta gẹ́gẹ́ bí wa rí so ibi tí a fẹ́ dúró tààtù fi tẹ̀síwájú nípa pé ìròyìn wọ́n làwọn tí ó gbọ́rú ọ̀rọ̀ tá nẹ́bì sọ yìí àwọn sifatul mu'minat tí wọ́n tẹ̀lérú ọ̀rọ̀ yẹn tẹ́gbẹ̀rú tá nẹ́bì sọ wọ́n lè fásọ wọn ti sàárá wọ́n lè fi dúkìá wọn sàárá wọ́n lè sọ ẹnu wọn ní mọ́ sí pé wọn ní yálẹ̀ ìmúrí sáwọn ọkọ wọn láti ní bùkátà sí pé àwọn obìnrin wo làwọn ní ọgbọ̀ báyìí táwọn ní ó sì wò pé ha ìní gbẹ̀yìn bí ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam so ibi tí a dúró lé nìní nǹkan nàfil umar bakiya a mọ̀ tẹ̀síwájú ní pẹ̀lú ògbọ́lọ́ ní àkókò náà lọ́la fún àǹfààní àwọn tí a bá fẹ́ dá sí ètò yìí ètò àlèwódà tí ń lọ ní inú àwẹ̀ ní ojoojúmọ́ tí ó padà di ẹ̀ka lọ́sẹ̀ nígbà tí Ramadan bá lọ tán bí ìṣe wa account number wa five one zero three one seven nine eléyìí ni account number wa ní Jaiz Bank àwọn tí a wá ní bèèrè kan àbí ìkejì lórí àkòrí ọ̀rọ̀ wa one èèyàn mọ̀ pé sí. bákàrọ̀ wa orúkọ wa àti ìbéèrè wa wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. náà mi béèrè yín. náà eh, alhamdulillah ní ṣókí ni pé kọ̀lẹ́tọ̀ so a sì gbọ́dọ̀ bẹ́nu ẹni tí ọfẹ́ jogun kókún tí ọmọ pa ìtànkítàn ni pé pẹ̀lú ògbó ọlọ́run tàbádìbì sifatul mu'minat báwo lobìnrin ṣe lè lo ìmọ̀ rẹ̀ àwọn ọ̀nà tóbìnrin lè gbà lo mọ́ rẹ̀ irú ìyàwó àìṣà àwọn ọ̀bọ́ síta rí fún àdírẹ́sì obìnrin nípọ̀ àwọn ọkùnrin ní public báwọn èèyàn sọ̀rọ̀ ẹni tó bá rí kò mú wáyọ́ gbẹ̀bùn pé nínú ìyàwó sọ̀hábà ọbọ̀ ta ní gbangba tí ń ṣe wá sí nínú tíráàtàn yóò tọ́ bá wà á fún tọ̀hún lẹ́bùn bóbi ń ṣe lè lo ìmọ̀ rẹ̀ a rí nínú àwọn obìnrin bóyá ọmọ afáwa Sa'id bin Musayyib kọ́ yẹn tó yẹ pé àwọn làwọn kọ́ ọkọ wọn lẹ́kọ̀ọ́ ọ̀dọ́ wọn lọ́kọ wọn ti kéwú bákan náà ìyàwó àìsà àwọn obìnrin àwọn àlàyé tó bá yẹ pé ó ṣòro là mọ́lẹ̀ tóbìnrin kẹ́lọ́ bẹ́ẹ̀ báwọn làá ṣe é ṣe mọ́ra ń bi háìdọ̀ àníbí wá sọ fún pé tọba wẹ̀ tó sì kọ́ wá kí òwú bọ́ àníbí wá ń fi ìsára sọ obìnrin wá gbọ́ yé àníbí wá náà kọ́lọ̀ bá yàwó ìdà láwọ́ sọ pé ó kí òwú bojú ara rẹ̀ nígbàtí ọba gbẹ́rẹ́ẹ̀dì kẹ́kẹ́ wá mọ́ òun lọ́wọ́ sàlàyé torí pé yóò wíwo lẹ́nu ọkùnrin láti sàlàyé rẹ̀ àwọn àyè táwọn obìnrin wà ní pé àwọn ọ̀rọ̀ tó bá tóbi díẹ̀ díẹ̀ láti àdírẹ́sì fọ́kùnrin tí wọ́n níwò pé àáfà yíyasa obìnrin wà nípò rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run nígbà tá a bá bọ́ síbi ọ̀rọ̀ nípa sifatul muminat àmọ̀ gbọ́ ṣùgbọ́n kọ lẹ́tọ̀ kọta àn wa alaikum salam wa rahmatullahi wa barakatuh naam naam umar abrahman láti ṣakí naam naam Naam. Naam. Naam, ń bẹ ń bẹ àwátàárí yìí ẹ̀dọ́kàn mọ́jẹ́ ajọ́ pẹ́ naam naam naam naam naam gẹba kókó wá sí rí naam ni pé bẹ́mi ṣe kéré lọ́jú rí máa sí gárísì ní àti rí àwọn tó jẹ́ pé ìmọ̀ ọ̀sẹ̀lẹ̀ síbẹ̀ àsìkò tó bá yẹ kún ó sì kí oṣù wọn wọn rí ẹ̀jẹ̀ látàbẹ̀ wọn ìkànnà wọn ni ọkàn ọpọ́n ṣùgbọ́n bọ̀ jẹ́ pé ohun tíṣẹ̀rí àgbékalẹ̀ ni pé ìjáde ẹ̀jẹ̀ yẹn látojú ara òun ni ìtìbáàrù tí ṣẹ̀ríà ní láti pé mọ́ kírun mọ́ gbáwẹ̀ mọ́ sàwọn ọ̀sẹ́ẹ̀sìn pé lórí ìkánná yẹn ìkẹ́ rí àmì lásán àwọn tó bá a kò ní lo ìdájọ́ pé bá òun ní kírun òun ní gbáwẹ̀ nígbà tẹ́ jẹ́ torí pé al-kharij min as-sabilayn òun ni ìtìbáàrù wà fún láti pé kó dárun dúó kó dá àwẹ̀ dúó irú bí èékánná rẹ̀ bá kún láwọn àkókò yẹn kò túmọ̀ pé ní gba àwẹ̀ àbí ní ṣe ọlọ́run fún un ní freedom nìyẹn torí pé inú ètò ọlọ́run ni pé yàhálùkù máa yàṣẹ́ wáyàtàrù kódà arúbìnrin tó pé ẹ̀ẹ̀kan lọ́dún ní mọ̀sí menstruation so bèèrè sí jẹ́ nìyẹn wa alaikum salam wa rahmatullahi wa barakatuh naam naam ìbéèrè láti ọ̀kákà naam ìyá wa ọmọ abraman nìyẹn náà afáwà ibrahim láti ọ̀kákà náà náà wọ́n tí ọkùnrin bá sẹ̀yọ́ tọ́tọ̀ bí wọ́n ṣe wí lẹ́gbà tọ́tọ̀ tí wọ́n wá rí nǹkan fún lójú ara sọ́lẹ́tọ̀ àti wọ́n jẹ́nẹ́bà kọ̀lẹ́tọ̀ kò yí sí jẹ́nẹ́bà eléyẹn so kọ́rọ̀ ọ̀sẹ̀ yí mọ́ ṣẹlẹ̀ sí afáwà alì radiyallahu anhu pé báyá àwọn tẹ̀yìn táwọn bá rí obìnrin wọ́n bèèrè lọ́wọ́ ànẹ́bí àníṣọ̀rọ̀ sọ́lọ́m ní kí wọ́n kẹ̀ mọ́ fọ abẹ́ wọn nù wọ́n sì mọ́ sí àlùwàlá so eléyìí kò bùkátà sí pàǹwẹ̀ jẹ́nàbà. nígbà tí a sì ń retí ẹ̀kọ́ ẹ̀yìn èèyàn wa nílé náà pẹ̀lú àwọn ọlọ́run ẹrú ọlọ́run kan bẹ tó jẹ́ pé wọ́n ti ní kòkòrin lọ́dọ̀ wa láti bí ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn ti àti ìrìkú wọn pè padà ààrẹ tí ó kọ wọn mọ́ ò bákan náà màmá wẹ́rẹ́ láti ìlú ràwọ̀ láti àná làwọn náà ní kòkòrin lọ́dọ̀ wa then ọmọ eh, umm abrahamu kẹ láti sáà tí wọ́n pè yìí náà àwọn náà ní kòkò kan ní ọ̀dọ̀ wa bí àwọn ìlà ìṣòhárì ẹ̀pẹ́ nọ́mbà fún wọn lẹ́yìn ìdàbí nọ́mbà tí a pè sí lẹ́yìn ètò 081 8799 6189 081 8799 6189 àwàta bá ní béèrè àbí àwàta lẹ́bùn lọ́dọ̀ wa nọ́mbà ìlà pè sí lẹ́yìn ètò náà a ti padà sórí ètò tọ́ ẹ ti wà pẹ̀lú wa náà ẹ wà pẹ̀lú wa o ojú òpó ni ó sí mọ́nàmọ́ná báhùn kí ádàkù kí á mọ́ bínú náà wà alẹ́kùn sálàmù ọ̀rọ̀ ọ̀rọ̀kátò náà ìbẹ̀rẹ̀ yìí ìbẹ̀rẹ̀ ni wípé ẹni tí àbájọ́ bá ọ̀tọ́jẹ́ muslim náà ẹgbẹ́ ara wa tí tòrò ń jẹjẹ náà ẹnìkan wá lóúnjẹ kò gbé oúnjẹ fún àbí ẹ̀ẹ́sọ̀ eh, tẹ̀rí ààrẹ náà ni pé ó fi oore dúra rẹ̀ ó fi oore tí ń bẹ níbi ká mọ bọ́ọ̀yàn kódà àwẹ̀ ń bẹ àwẹ̀ òsí ẹnìyàn fi du ara rẹ̀ kò sí pé bẹ́ẹ̀nì kí ọlọ́mú tí ó jẹ nìyàn yà tó sẹ̀ríyà rẹ̀ ní sẹ̀ríyà rẹ̀ ní pé ó rí rẹ̀ ńlẹ̀ olóhun òsè wọ́n àtàbá ń bẹ ní ẹ̀gbẹ́ ẹnìyàn a lè ṣe ní tẹ̀rẹ̀bí àbá sọ̀rọ̀ a ṣe lójú kòkòrò àti ṣìnkàn yà torí pé nínú àwọn nǹkan tí wọ́n kọ́ dínà àlìjẹ́nà lòun náà wà láti pé méjìlá mú miskin aya kùrá ni pé wọn ò ní tiẹ̀ pàkẹ́kẹ́ wọn ò ní pàpẹ́ àwọn tí ò rí jẹ àtọ́ráyà míì náà torí wà látọ̀ adúnà látọ̀ hamlin miskin so